méjèèjì kàn ń damage control ni that the relationship is in the being so it is bad so that leads me to Toyin Amaku AMBCA thank you Yeti Williams God bless you so that leads me to Toyin Amaku in the case of Toyin Amaku we all know the story of Toyin Amaku you know They are celebrities. Their matter is on the. It's just like a book on the shelf in a bookshop. You see their story. There are some that are true. There are some that are lies. There are some that, you know, over time we've been able to see that it is true. Over time we've been able to see that it is true. You understand? Toyin and Maku also have gone through Wow. Some baddest disappointment in her relationship. She's been drained. She has gone through depression. I can't remember. I may be wrong. I think at the point she was suicidal, but I knew at the point she was a drug addict. If you notice Tony and Marco's story, you can liken it to God forbid she will not end like Whitney Houston God forbid. But you can liken her story to that kind of story whereby the legbegbe aspect of it was like Bobby Brown and Toyin Amaku. But before legbegbe the thief was um, that boy that has gray that his hair is always doing old school ikodagbari e don the age e no get white hair for head na only e dey wear bare bottom trouser e still be like old school kini kan je eh, eh, akin eh, wetin be that boy name please remind me of that boy's name no ah wetin me dat im husband johnson something johnson ah wetin be name That husband that she married one small boy like that. ah something Johnson ah something Johnson oh, ah I Adeniyi Johnson hey thank you because I know the boy not grow He's just since the day I know he has looked like a uh, 19 years old boy he ò well. he hair na afro he no go kò lẹ́kẹ̀ẹ́ his stomach no grow im trousers na the same size since he started movie till date i never see person wey no grow he has been that age patient of this man ni only that we can't liken him to God cause God is the only one that has remained the same yesterday, today, and forevermore. Kò dàgbà sí kuru kúrú sí kò yọ̀ǹgì sí kò kò dàgbà darúgbó go kò rẹ̀kẹ́ kò tínrín kò e just stay like that iṣẹ́ ìtì náà change à gbogbo nǹkan tó ń bọ̀ ló sì bá mú pẹ́kẹ́. so the guy was the one that Toyin came you know Toyin too came from somewhere in all these states i no know which of the states now she came from she's also a from a very modest background when she came to Lagos òun know what struggle ni if you notice study her very well she's like Funke Akindele she no really know fashion like that she's not uh, all this yabo Ojo dem that they have been waiting for fashion to be fashion I can trust Toyin Funke Akindele they can never go and do tummy talk best in life like a like láyé even I surprise ọmọ um, Dayọ̀ Amusomo Ojebu no do am she no do the tummy talk na even that Yamuto, and she knows she needs it. But she, she needs it now. Tonya Emako is like that. She's like Funke Akindele. Even if people want to say it, go, they can even say that even she, she's a, a Omagba. That's one. They can even say she's proud now. But she's like that. she's a lay mind that the responsible people she dey talk to she's forcing herself ni kò ń ṣe tó lágbájá go and study her you know a lot of them i'm not their fan yorùbá tí mo mọ̀ wọ́n náà ni i'm just saying it ah so fún Tóyìn when she brought Adeniyi to the scene ah we now said ah Johnson only Mr. Johnson Adeniyi Adeniyi o we think say the boy na good boy you know because the boy too not get past three shirts that time and una omo na struggler new in the industry Toyin had already was already doing well before he down you understand but you know young together ah, àṣé Adeniyi hide im true identity they say Adeniyi as you see am so ah all the young young girls around Toyin back ó mú ọmọ wọ́n fún wọn nítòsí wọ́n slambo wọn ni that's what I heard o they said the boy o irresponsible bàjẹ́ and you know all these girls are ready to park inside you know I'm not talking about girls because Toyin is not after money I can say that for her to be with Legbegbe she's not after money if you notice i'm not saying she didn't date people she doesn't have her own scandalous you understand but you will not hear her naming eh eh she follow governor Con? have you studied maybe she does you know low profile or low key you not just hear but you won't hear her like you know the others that are in her group her age mates you understand her colleagues you won't you, you won't hear her own scandal you will just hear she's one with one struggler one struggler Toyin bó ṣe wà yẹn she can date even I see some things about her that is some things about me in her she can even date any man that has no money as long as you know you can love her she sees you are okay you understand there's future she can work with you to make your life because she's industrious and she's focused mm, ọmọ mm, yẹn focus she's like Funke is like that i can't. I, na na they they no believe in sell your body to make money Funke tẹ mọ̀ pé òun ò ní body tóun fẹ́ sell náà so she face her work. Hmm. Adeniyi saw that in that girl and use that opportunity to be with her. That is. And when they started being together, it took that girl time. After she saw that, ah, I don't chop, I don't carry a egungun, egungun. This one na bad market. Fine boy not be anything. Mm -mm. Look at the guy now, now old school boy now you know say we dey in 19 2000 something but if you look at him you would think he's still in 1960 the shirt he wears and the trouser is the one that our father you know the movie they are supposed to be using for movie that they will still use wosuajin oleku mm-hmm, where they will still be wear because his shirt is exactly till tomorrow i don't know where he gets the shop boutique he goes to to get his soap o oh, aṣọ ayé àtijọ́ ló máa ń wọ̀ ní ìmọ̀bí tó sí I àfi ah, sùúrù anyway Sha, at the end of the day God took Tóyìn Àmàkù ìwé fún Adéníyì Adéníyì lọ́nà Tóyìn kọrí sí báyìí náà eh, many of us didn't blame Tóyìn in fact I saw that people did not even look at the matter they just say Adéníyì máa pé kẹ̀kẹ́ ẹ lọ. Mm. Even in fact, Adeniyi begged Joe. But Toyin said, ah, no. Adeniyi begged. Toyin said no. So in their Hindu industry there, na you see one shokolom girl like that. They dey together. Mm. Toyin sha face her life. Now me go dey do it let baby, and let baby come spoil Nearly ruined Toyin life o oh. from frying pan to fire. Ah, Egbegbe baby, he's still in jail till now. He doesn't have bail bond. They told him to come with a shorty. Nobody wants to do a shorty. Ẹ̀wọ̀n ló máa kú sí. Àṣé Ẹlẹ́gbẹ̀gbẹ̀ always steal for you? Yes, he's a married man. Ashelegbegbe, we go to Aboki Weyodola. Ah, we go to Ikeja Computer Village and go and steal iPhone 1, iPhone 2. Legbegbe, we go and be stealing in a, eh, a, eh, a computer village. Ọ̀rọ̀ tá à ń sọ yìí. Ọ̀rọ̀ tá à ń sọ yìí. na ọlọ́pàá kọ́ carry lẹ́gbẹ̀gbẹ̀ like this na so they hold lẹ́gbẹ̀gbẹ̀ hand for computer village wey be say musician gan ó compose orin fún lẹ́gbẹ̀gbẹ̀ ah it was a national international disgrace do you know what no be even lẹ́gbẹ̀gbẹ̀ experience that shame na Toyin because Toyin already had a name and you know what uh, God will be doing some things for time we will be asking God I should drink water we will be asking God.